أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذذهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إن إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم فما ربحت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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أنا بلسي دولوبا أترى صلاة فوان أبو محمد صلى الله عليه وسلم أتي وراء له أتي صحابه أبو الله سبحانه وتعالى فون أدوي أروي kálíbà wà nínú ẹ tí ó nífẹ̀ẹ́ sí jùlọ ọlọ́ba ní man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam ẹni tí ọlọ́run bàbá fẹ́ fi mọ̀nà ọlọ́run ṣe ní ẹlẹ́sìn islam ọlọ́run àdúpẹ́ o anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din tí a bá ti jẹ́ ẹlẹ́sìn islam tán nínú gbogbo ẹni tó tún wá jẹ́ ẹlẹ́sìn islam ẹni tọ́lọ́ tún wá fẹ́ jùlọ ọ̀nà ènìyàn tí ó bá lágbọ̀ọ́yé ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ìfẹ́ ta kọ́kọ́ tó ti fẹ́ wa tó ṣe wá ní mùsùlùmí mọ̀jà ẹ̀sẹ̀ kún bẹ́ẹ̀ ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ènìyàn fẹ́ pẹ́ tó bá tún fẹ́ láàrin àwọn mùsùlùmí yóò tún lágbọ̀ọ́yé ẹ̀sìn Allah subhanahu wa ta'ala mọ̀jà kí nǹkan kan kó hàn náà láàrin àwa àtàgbọ́yé ẹ̀sìn rẹ̀ kálíbà jẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí i a rí pé suratul baqara aya márùn àkọ́kọ́ ń bẹ Allah subhanahu wa ta'ala fi sọ̀rọ̀ nípa àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ nípa wọn ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú alif àti sàlàyé pé ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó mọ̀ túmẹ̀ jọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lọ àwọn afáàní al-aslam wal-afdal dáa jù tó láàyàn jù òun náà ni kéèyàn dákẹ́ adam yẹta arod limanaha kí a má sì máa gbìyànjú àti wá tuma rẹ̀ gẹ́gẹ́ bí àwọn aládàádáálẹ̀ bí kan sọ pé tọ́ha wa muhammad ni yaasin eléyìí fi yege tí òfin ní lẹ́sẹ̀ níwájú ọlọ́run ni kéèyàn máa wulẹ̀ tú o ọlọ́wọ́ á ń ròyìn àwọn pẹ̀lú àyà mẹ́rin tó kù ọlọ́ba fi àwọn tí wọ́n jẹ́ olùpayọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́ba forísẹ́rẹ́sì ròyìn fòròyìn wọn àkọ́kọ́ òun náà ni al-imanu bil-ghaib àwọn tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ sí kọ̀kọ̀ ẹ̀ẹ́kejì iqamatu salat àwọn tí wọ́n ń kírun wọ́n ń gbèrún dó bó ti tọ́ àti bó ti yẹ bákan náà ọlọ́ọ̀bá sọ̀rọ̀ nípa ìmọ̀ náwó sójú ọ̀nà rẹ̀ wa mimma razaqnahum yunfiqun àwọn tí wọ́n ń ná lọ́sàn-án àti lóru sójú ọ̀nà ọlọ́ọ̀bá ọlọ́wọ́n ní bákan náà òun náà ni àwọn tí wọ́n ní gbàgbọ́ sálù Qur'anul Karim àtàwọn tó ti lọ nínú tẹ́ra wọ́n wá ní gbàgbọ́ òdodo wọ́n máa mọ̀ dájú pé ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà òun bẹ̀ ọlọ́lá àwọn tí wọ́n bá rí báyìí ulaika ala hudan min rabbihim àwọn eléyìí ni wọ́n wà lójú ìlànà wọ́n wà lójú ọ̀nà ọlọ́run àwọn eléyìí ni ìran àwọn èèyàn tí alukur'an tí ó máa ṣàǹfààní fún ọlọ́ba ni àwọn náà sì làwọn tó jẹ́ pé wa ulaika humul muflihun àwọn náà làwọn tí wọ́n sì jèrè àwọn afáà ní haqiqatul fala pàtàkì pé èèyàn jèrè òun náà ni husulul matlub najat min al ntà ń fẹ́ kó tẹ̀yàn lọ́wọ́ ntẹ́rù ń bà wá lórí ẹ̀ ntà ń payẹ̀ kọ́lọ́hún lè kó mu kú òfun ni irú àwọn yìí báyìí nìyẹn kí là ń fẹ́ àlùjẹ́nà oríire àánú ọlọ́run gbogbo àwọn táwọn bá ti dúró tí ń tà sọ nínú àyà yìí nínú ẹ̀ tí ọlọ́run bó nífẹ̀ẹ́ sí nínú ẹ̀ tó jẹ́ pé gbogbo tí wọ́n ń fẹ́ ọlọ́run ṣe fún wọn ni so ọlọ́run bá fi àyà márùn sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àyà méjì tó tẹ̀lé tí a mẹ́nubà lánàá ọlọ́run bá fi sọ̀rọ̀ nípa àwọn kèfèrí àlàyé tọ́lọ́run bá ṣe fún wa bẹ́ẹ̀ wọn náà ní pé onìkan lòun máa ń fi ìyàn mọ̀nà ẹ̀sùn rí pàtàkì kádàrà ń bẹ torí pé ẹni tó ya kèfèrí ọlọ́run subhanahu wa ta'ala náà torí pé àwọn afáàní àwọn tó bá jẹ́ kèfèrí òun náà ni umulẹ̀dínà kótìbù àléhìmọ̀ ṣàkọ́wà fil azal. àwọn tó lọ́n bá ti kádàrá pé nínú ibi làwọn jẹ́ láti ìgbà àkọ́kọ́ tó lọ́n bá ti kádàrá àwọn tó lọ́n bá ti pè lórí ibú ìsìláàmù ni ìsìláàmù ni wọ́n ṣe sọ̀rọ̀ kéèyàn kí ìsìláàmù mọ́wùyàn ṣe kéèyàn má jẹ́ lẹ́sìn ìsìláàmù àpẹẹrẹ pé ọlọ́run bá ti kádàrá orí ibú mọ́ ni ni wọ́n máa sọ pé àwọn èèyàn wọ̀nyí bóyá ẹ̀ṣẹ̀ wá sí fún wọn àbẹ́ ẹ̀ṣẹ̀ wá sí fún wọn la yu'minun wọn ní gbàgbọ́ torí pé khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa ọlọ́ba ti fi èdìdí ó ti fi di ọkàn wọn àti ìgbọ́ràn wọn bákan náà ìrìnà wọn ọlọ́run ti fi gàgá sí wọn ò ní gbọ́ wọn ò ní rí wọn ò ní irun tí ó ṣe wọn láǹfààní tí wọn fi jẹ́ mùsùlùmí eléyìí láti kádàrá tọ́lọ́wọ́n bá ti kádàrá wá ni ló jẹ́ pé kò sọ́gbà kankan táwọn ẹbí ọlọ́run lè dá ambos kọ́ sí ẹni tó jẹ́ kan náà àwọn mòmìnì tó fi jẹ́ pé ẹni tọ́lọ́wọ́n bá ti kọ orí burú mẹ́yìn tí ó fi padà dé lórí rẹ̀ ilé lọ́wọ́ sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam pé innaka la tahdi man ahbabta anabi ò lè fẹ́ tó bá wù ọ́ ò lè fi mọ̀nà àṣàlàyé nípa eléyìí ní àná lánàá bí sallallahu alaihi wasallam bó ṣe lọ sọ́dọ̀ àmú rẹ̀ tó ní àmú qul la ilaha illallah kalimatan uhajju laka biha inda Allah ìwọ ìgbìn bàbá mi sọ la ilaha illallah gbólóyìn tó bá ti sọ màá fi ṣe àwíjàre fún ọ níwájú Ọlọ́run àwọn kèfèrí ẹgbẹ́ ẹ̀ àwọn kọ̀ wọ́n ṣàlàyé fún pé tó bá sọ báwọn sọ fẹ́ fi ọjọ́ ọ̀nà Abdul Muttalib lẹ́yìn báná mi ṣe gbìyànjú tó nígbà tí ò sí nínú kádàrá ọlọ́run olóríire ni abdulmutalib olóríire ni abutalib ó jẹ lójúẹjọ anábà muhammad sallallahu alaihi wa sallam ọjà sípàbù tó pé nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú umul kitab kèfèrí lọ́lọ́run bá kọ́ mọ́ nínú ẹni tí ó sọ̀rọ̀ ibú tí ó jẹyọ ọlọ́run bá lọ́wọ́ eléyìí yóò jẹ́ pé téèyàn bá ronú sọ̀rọ̀ àmọ́ rẹ̀ àwọn kèfèrí èèyàn fún torí àwọn àwọn afáàsọ pé wa man kutiba alayhimu as-sa'a wa man kutibat alayhimu as-sa'ada fil azal gbogbo àwọn tọ́lọ̀ ń bá ti kọ́kú lórí làwọn ó jẹ́ àwọn ẹni wíbẹ̀ Islam láàrin àwọn yẹn náà ẹ tọ́lọ̀ bá tún wá kọ́kú òun ó tún jó lórí ire jùlọ òun ó tún máa fi súnà ṣe Islam kọ́lọ́n subhanahu wa ta'ala kó má ṣàṣewá bẹ́ẹ̀ so mi pé àwọn kèfèrí ọlọ́ba ròyìn tó pé sẹ́nu pásò lè lójú láì lòdì al-iman dídùhù alkufur ẹ̀wù bá alukuran ṣe gbàgbékalẹ̀ ìdàkejì iman onáà ní alkufur ọlọ́wọ́ akọ́ sàlàyé dáadáa fún wa nígbà tó sàlàyé dáadáa fún wa tán ti ṣe aliman ó wá sàlàyé nípa alkufuru walkufar kí ni ń jẹ́ kufur kí ni ń jẹ́ ìkọtọ́lọ́hún àwọn wo ni wọ́n kọtọ́lọ́hún ọlọ́wọ́ àfi àyà méjì ó fi yanjú àwọn yẹn péré àyà márùn-ún àwọn olùdàgbé òdodo àyà méje látàáyà ẹlẹ́ẹ̀kẹjọ dáàyà ogún ọlọ́run fi wá ń sọ̀rọ̀ nípa àwọn mọ̀nàfìkì àwọn mọ̀nàfìkùn àwọn olójú èjì wípé àyà mẹ́tàlá gbáko ń gbáko ṣe mọ̀ wípé olùdájọ́ òdodo àwọn kèfèrí àwọn dọ́là bala kejì wọn àwọn kan wá ń bẹ nínú ẹ̀dá tó jẹ́ wípé láìla àwùláhi wọ́lá ìlà àwùlá wọn ò sí ń bí wọn ò sí lọ́hùn àyà mẹ́ta lọ́lọ́run fún wa sọrọ tiwọn ó túmọ̀ sí pé kèfèrí a mà ewu kèfèrí tá a lè wú fìtínà kò lè kàn wá látọ̀dọ̀ kèfèrí ọlọ́ba ti yanjú ọ̀rọ̀ tiẹ̀ ní àyà méjèèjì ẹ sọ fún wọn ẹ sọ fún wọn ò tó ti wà nínú kádàrá àwọn mo jẹ àwa mi àwọn tá a ṣe tá a fi rẹ àyà máa àwọn almunafikun aya mẹ́tàlá ìfimọ́n júwe àwọn munafikun eléyìí lè hekam ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìwúyó bẹ́ẹ̀ nínú òye tó bẹ́ẹ̀ ni pé lè kẹsọ̀rọ̀ ti hàn wọ́n pọ̀ bákan náà ìròyìn tí ń bẹ lára wọn ìròyìn tó pọ̀ ni ẹlẹ́ẹ̀kejì lè dọ́rọ̀ ìhìn sùtá tí ń bẹ látọ̀dọ̀ wọn sùtá tó lè kan mùsùlùmí látọ̀dọ̀ wọn nítorí pé ẹ pé yorùbá sọ wọn ní tọ́lọ́ba ti fọ̀tẹ́ ẹni mọ́ ní kò lè pani wọn. sọ ọlọ́run subhanahu wa ta'ala ọwọ́ kí wọ́n ń lò ó ń ṣàlàyé àwọn ni wọ́n rí báyìí àwọn ni wọ́n rí báyìí. eléyìí ló fi jẹ́ pé nínú ọ̀nà téèyàn máa ń gbà jáde nínú Islam tẹ́mọ̀ẹ́ lágbájá ó yẹsẹ̀ kó lójú ọ̀nà ọlọ́run ó yẹsẹ̀ kó lójú ọ̀nà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú kan nínú ọ̀nà òun náà ni anifak al-iman ìgbàtọ̀ náà nìyẹn al kíkọ̀tọ̀ lọ́hùn òun nìyẹn anifak òní pé ìsọ̀bẹ sèlú kèfèrí ni lójú kan mùmìnì ni ní abala kejì eléyìí là ní anifak eléyìí là ní anifak lórí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò sí ti ń jẹ́ nifak ní maka gbogbo ọdún mẹ́ta látànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lò kò sí nifak kò sí sọ̀bẹ sèlú lórí gbogbo àtẹ̀yẹ̀ nínú àwọn onímọ̀ tí wọ́n sọ jasmine igbe nínú gbogbo mùnàfìkì kò sí ará Mẹ́kà kan bẹ́ẹ̀ kò sí muhajiri kankan nínú àwọn mọ̀náfìkì gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ̀náfìkì ará Madina pátá ni wọ́n ọlọ́ba ní wàmí man hawlakum minal a'rabi munafiqun. wàmí من حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرضوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم الله عز وجل نبي محمد صلى الله عليه وسلم إن سورة التوبة الله ومن ومن وممن حولكم nínú àrọ́ọ̀bì ọlọ́ba ni ó ń bẹ nínú àwọn tí wọ́n rọ̀gbà yí ká nínú àwọn àrọ́ọ̀bì nínú àwọn lárúbáwò oko yìí munafikun náà munafiki ń bẹ láàrin wọn. wa min alil madina àwọn ará madina náà munafiki ń bẹ ní àárín wọn. ọlọ́ba ni àwọn tó jẹ́ pé wọ́n ti sorí kunkun lórí àti pé sọ̀bẹ̀sẹ̀ ló ni wọ́n máa ṣe wọ́n bẹ ọlọ́ni ẹ̀ mọ̀ wọ́n. nahnu na'lamuhum àwọn ọlọ́run la dá wọn mọ́ ó bá gbé ọlọ́run bá sọ àrùn muhammad sallallahu alayhi wa sallam pé àwọn mọ̀nàfíkì ẹ̀jọ̀ ń kírun ni ẹ̀jọ̀ ń gbààwẹ̀ ni hajj ẹ̀jọ̀ ń lọ ni kódà ogun tó bá dé àwọn náà tún múra ọlọ́run la lè dá wọn nahnu àwọn ọlọ́run àmà wọn ẹgbẹ́ lẹ́yìn àwọn ò sí nípele ìtàkọ́kọ́ wọn ò sí nípele títí ẹlẹ́ẹ̀kejì wọn yìí ṣe olùgbàgbọ́ òdodo wọn yìí ṣe kèfèrí ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn ara àwọn kèfèrí náà lápadà sí wọn mọ́ nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ní kìí ṣe ìgbàgbọ́ tó wúlò níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí ó ní àwọn àáfàá onímọ̀ bí ṣàlàyé fún wa pé kí ló ń jẹ́ anifak kó tó di pé àwọn inú atafsir wọ́n ní táǹpẹ ní anifaq fil-lugha oní ni masdaru nafaqa yuqalu nafaqa yunafiqu nifaqan wa munafaqa wa huwa ma'khudhun min an-nafiqa wọ́n ní ibi tí wọ́n ti yọ nifaq táàmà sí sọ̀bẹ̀sẹ̀lú ojú èjì hypocrisy léèbọ̀ wọ́n ní wọ́n mú látara an náfìkọ́wì yìí ìtàn pé náfìkọ́ wọn ni oní ẹni ahdima kharijil yarbọ oní ẹni kan nínú ihò tí òkété ihò òkété ibẹ̀ ni wọ́n ti yọ ẹgbẹ́ òkété bí ẹ bá lóun mọ níbi kan ó ti dá ilẹ̀ lu láì mọ ibùmí wọ́n ní kan nínú àwọn ihò tó kété dá lu yẹn ẹ̀ ń pè ní anáfíkọ́ ó mímu jọ́hùrìhì àwọn ọ̀nà tó gbà fẹ́ báyọ nínú ihò ẹgbẹ́ ihò rẹ̀ ní ìsàní ó ti wá lọ oríṣiríṣi ọ̀nà tí ó mọ̀ dáyọ. wọ́n ní fa iná òpó ẹ̀ṣẹ̀wọ̀n fa iná ìdá tó lè bàmí makhraj tẹ́ ẹ bá ń wà ní ojú òpó kan haroba ilẹ̀ akhar wà kharaja minhu yóò sá lójú òpó míì yóò lọ jáde mbẹ ibi tí wọn ti yọ mọ̀nàfíkì nìyẹn ẹ̀ Sheikh Salih Al-Fawzan olùwà amẹ́nifáàkù fi shari' nífàkù nínú ẹ̀sìn wa ìdáhàrù islam wàlẹ́xẹ́r òun náà ní kó jẹ́ pé islam lèyìn máa fi hàn dáadáa làwọn èèyàn mọ̀ nípa èèyàn wa ìbtọ́nù kófìrí wa shirk ṣùgbọ́n nínú ìbtọ́nù kófìrí wa shirk báyìí wa shar èyí tẹ́yìn fi hàn síta islam ni ṣùgbọ́n ní kẹfìrí ni èyí tẹ́yìn fi hàn síta dáadáa ni ṣùgbọ́n nínú ntí mẹ́bẹ̀ àbúrò ni eléyìí ni anifak onísùnmi abidari wọ́n pe munafiki ní munafiki ẹgbẹ́ wọ́n fi munafiki jọ òkété tẹ́wé kò sí gbámú tẹ́ bá rò pé ti ká mọ́ bí ihò yóò gbé kíni o ojúṣe yóò gbà jáde onílé annahu yadkhulu fi shar'i min babin wọ́n ní tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ni pé yóò gba ọ̀nà kan wọnú sẹ̀ríà yóò gba wọnú ẹ̀sìn ọlọ́run wàyà kúròjò mí ni omi bá bẹ̀ ní àhà ó ti ní àgbọ̀n tí ń gbà wọlé tó bá ti dojú ilé wọlé yóò lọ bẹ̀ burú jáde kó nínú Islam wa ala dhalik wọ́n ní lórí eléyìí nabba Allahu ta'ala bi qawli lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi pè wá lákèésí ló fi ta lónìí dó pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé innal munafiqin umul fasikun àwọn mọ̀nàfìkì pòkì ni wọ́n ṣẹ́kù ní ìtumọ̀ pòkì ni pé al-kharijuna mina shar'i àwọn tí wọ́n ti jáde kúrò nínú ṣàríà àwọn ọlọ́run wọn kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n aṣọ ẹ̀sìn ni wọ́n wọ̀ agbádá ẹ̀sìn ni wọ́n wọ̀ àjọmọ̀ kírun náà ni ó ní wa ja'ala Allahu al-munafiqina sharra mina al àwọn mọ̀nàfìkì tá a máa sọ nípa àwọn yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ fún wa pé wọ́n burú jà wọn kèfèrí lọ torí pé àwọn fojú jọ ọ̀rẹ́ ọ̀tá sì ni wọ́n. faqala ta'ala ọlọ́ba ni innal munafikina fi darkil asfali minan nar. ọlọ́ba ni ìsàlẹ̀sàlẹ̀ náà ibẹ̀ làwọn munafiki wà ìsàlẹ̀sàlẹ̀ náà àwọn kèfèrí ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé òun kàn fi wọ́n sí náà ni wakudu annas wal hijara uiddat lil kafirin ọlọ́dínà òun pèsè àfúnkẹ́ fèrè ṣùgbọ́n ìsàlẹ̀sàlẹ̀ ibẹ̀ ni mọ̀nàfíkì wà. oníwàkọ́lẹ̀ ta'ala ẹ̀rí pé àlìjẹ́nà bó bá ṣe ń ga sí bẹ́ẹ̀ ní lọ́lá tó àbẹ́ẹ̀kọ́ iná bá ṣe ń lọ lẹ̀ tó bẹ́ẹ̀ nìyà ọlọ́run bá tó ń bẹ̀ tó fẹ́ràn pé ibi tí a pin sí nínú iná ìbẹ̀lẹ̀ àmọ́ná fi kì í wà wọ́n sì ń kírun wọ́n sì ń gbá àwẹ̀ àwọn náà múra bíi mùsùlùmí eléyìí ó ọ̀pọ̀lọpọ̀ àyà mi wá ó ṣàlàyé fún wa pé ọ̀nà tí nefaaku fún wa máa ń ṣẹlẹ̀ ọ̀nà méjì ni ó ní nefaaku i'tiqadiyyun wa nifaaqun عملي نفاق اعتقادي ونفاق عملي iṣẹ́ àgàbàǹgebè látinú ẹ̀mí wa látinú àdìsọ́kàn wa látinú ìgbàgbọ́ wa eléyìí nifaqu al-i'tiqadi ìdájọ́ eléyìí àwọn afáàní wọ́wọ́ nifaqu al-akbar òun náà ni àgàbàǹgebè tó ga jù alladhi yudhiru sahibuhu al-islam ẹni tí nifaqu eléyìí dà láàmú yóò máa fi hàn pé mùsùlùmí lòun wàyíb tí nol kófò ṣùgbọ́n kèfèrí ni yóò fi kófòrò yóò fi sínú yóò mọ̀ fi islam síta wà á dà nàá wọn ní rògbìnlẹ̀ mukhrijun mina dín bil kulliya ẹni tó bá ṣe rú nífà kò ilé ti jáde kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọba pátápátá wà sọ̀híbù fi dárkì asfali mina nàá wọn ẹni tó bá ṣe rú nífà kì í ìsàlẹ̀sàlẹ̀ nínú wà wà kọ̀dé wọ́sọ̀fà lọ́hùn àìlẹ̀ òbí sífàtì sharri kulliha gbogbo àwọn tí wọ́n ṣe ròyìn fáàkù yìí gbogbo ìròyìn aburú pátá lọ́nà ọba fi ròyìn wọn. minna kófù ipe kèfèrí ni wọn wà ádámẹ́lì iman wọn ò nígbàgbọ́ wọn kàn ṣe bí olùdàgbòdodo ni wà lè ṣe ìzá ibi díìnì wọn àhàlì irú wọn ni wọn máa ń fi ẹ̀sìn islam ṣe yẹ̀yẹ́ àti àwọn tí ń ṣe islam. wọn ní àáfàá jóná ń béèrè irun wọn ló fi tó di ẹlẹ́à ìlú délégún àlè ṣe ìzá ibi díìnì wasukhriyyati minhum àti ìmọ̀ mú àwọn olùgbàgbé òdodo ṣeré ìmọ̀ àfi wọ́n sàwẹ́wà ìmọ̀ àfi wọ́n ẹ̀ ń lọ́kọ́ ẹ̀ lẹ́ o àsọkùrìyà tó bá tó wà ń lọ ní ọ̀dọ̀ nìfà kùnìyàn tó sì gbìyànjú rẹ̀ kó nínú ẹ̀sìn oníwàlímẹ́lì bilkuliyyati ila adaiti gbogbo ẹ̀mí wọn àtàrà wọn pátápátá wọ́n dakọ àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n dakọ àwọn àáfà ẹ̀sìn ọ̀hún àwọn làwọn mú papọ̀ wọ́n mú lọ́rẹ̀ kò sí ààlà láàrin àwọn àtàwọn afẹ́sìn àtàwọn tẹ́sìn wọ́n ní ẹnìkan ní mísírọ̀ lọ́dún kan ní national television bíi NTA yẹn wọ́n ní ó wá jókòó àáfàá pope kan pope kan náà jókòó catholic pope kan jókòó wọ́n ní àáfàá yẹn sì sí fìlà lórí fìlà tiẹ̀ ó wá dé orí pope ó wá mú fìlà póòpù ó fi dé orí tiẹ̀ wọ́n fà yàn pé ìṣètùm tó bá wù yín ẹ̀yin ara lé kóòtùm rọ̀ẹ́tùm rọ̀bánẹ̀n wàṣẹ́ìkàn ẹni tó bá wù kó sọ pé òun rí àáfàá kan àáfàá mùsùlùmí kan àti páàdì kan ṣàmọ̀ tí ń jẹ́ páàdì ó ní wa ìṣètùm tó bá sọ yẹn sọ pé rọ̀ẹ́tùm ṣẹ́ìkàn ẹ sọ pé ẹ rà àáfàá mùsùlùmí méjì wa ìṣètùm tó bá sì wù yín qultum ra'aytum rahabanin tó bá wù yín ẹ sọ pé èmi làáfà ẹni ní páàdì tó bá sì wù yín ẹ sọ pé páàdì làwa méjèèjì tó bá sì wù yín ẹ pàwọn méjèèjì láàfà islam wàlmẹ́yìlì bilkuliyati ila àdá ìdí àwọn ò àwọn àtàwọn ọ̀tá ẹ̀sìn wọn ò ní yapa kankan wọn ò fara mọ́ wọn pẹ́kípẹ́kí lèmọ̀ṣàràkàtì ìlàhùn fi àdáwàtì islam tó pé wọ́n jọ papọ̀ nípa pé wọ́n fẹ́ gbógun ti Islam àwọn ìmọ̀ àwọn èèyàn lé ní tẹ́lẹ̀ wọ́n jẹ training lórí wípé kan wá da Islam ro lóko ẹ̀sìn ní pàtàkì jùlọ nílẹ̀ Misra tọ́bí ibi táwọn specialize lórí pé ẹ sádàrú júlẹ̀ nínú ẹ̀sìn tẹ́ ń pè lẹ́sìn yẹn Islam yẹn náà wọ́n sì ṣe ní ọmọ náà ní àárín síná Sheikh wàhálà àwọn èèyàn wọ̀nyí mawjuduna fi kulli zamanin gbogbo àsìkò ìní mọ̀nàfíkì ó máa ṣẹ́kù wàlásí yẹmẹ ní pàtàkì jùlọ indama tẹ́tẹ́ àrùkúwọ̀tul islam nígbà tí islam bá ń lágbára wàlá yẹstẹ̀tì ọ̀nà mọ̀kọ̀wà mẹ́ta òfin zọ́hìr táwọn aláǹfààní láti lọ dojú kọ agbára islam yẹn ní gbangba wọn wí kíní ti yorùbá sọ pé ìyẹ̀wò tó yà lọ́mọ sọ pé kàá dáa fẹ́ tó náà tí yàrá tó yà yóò mọ bẹ̀bẹ̀ ni ẹ dákun ẹ ṣàánú mi bọ̀dá ìyá ètò ẹjọ́ yìí ní í ṣe bẹ́ẹ̀ máa ṣùgbọ́n tó bá ń sọ pé ká dáa fẹ́ni tó nà wọ́n ìyá yìí ò tí ì dùn lára ni. wọ́n rí islam ti lágbára ó ti ní ṣáwókà kọjá pé káwọn tó lọ mọ́ tako islam onífà iná ìrúnà dòkólà fìhí wọ́n wà á fi hàn pé àwọn wọlé sínú islam lè ájílẹ̀ lè ká èdè làwù láti wá dẹ́ ète láti máa gbénu ilé dáná ogun dáná ọ̀tẹ̀ fáwọn mùsùlùmí wàlẹ̀ àlehi fún islam àtàwọn mùsùlùmí filbaati nínú ni wọ́n ti máa dá wàlẹ̀ àjèlè àyàríṣu má àlùmùsùlùmí àwọn mọ̀nàfíkì yóò papọ̀ mọ́ wa kán lè máa gbé pẹ̀lú àwọn mùsùlùmí wàyàmẹ̀nu aládìmọ̀ ihim wa amwalihim. so eléyìí ní ìṣesí wa nígbà tán bá rò pọ̀ mọ́ àwọn mùsùlùmí yàmẹ̀nu aládìmọ̀ ihim wa amwalihim. ìdánfẹ́ náà ni pé kò lè jẹ́ pé táwọn mùsùlùmí bá tiẹ̀ fẹ́ gbógun jà wọn kèfèrí wọn ti mọ̀ pé ara yín là wa bákan náà wọ́n máa sọ dúkìá wọn dúkìá wọn owó wọn ẹ̀mí wọn ló jẹ wọn lógún jẹ̀sìn Islam lọ wọ́n ní àwọn eléyìí ni àwọn tí wọ́n jẹ́ alonifak alonifak akbar àwọn tí wọ́n ṣe nifak akbar nìyẹn nítorí àsìkò wọ́n ní àwọn nifak yìí ìpín mẹ́fà ló pín sí nǹkan mẹ́fà alamet situ alamet ẹni sheikh salim fawzan nìka táàfì mọ̀ pé ẹni yìí nífàkì ti ń da láàmú nífàkì ńlá tó gbé jáde kún náà sí ni alákọ̀ọ́kọ́ wọn náà ni tẹ̀kídìbò rasuli sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anábìwọ̀n muhammad sallallahu alayhi wa sallam kéèyàn máa wọ́n náà àti pè ń rọ́ torí pé kò bá fẹ́ inú ẹ̀ mu yóò wá fọ́ọ̀tì sallallahu alayhi wa sallam kò ní gbà kéèyàn pọ̀ ọ̀rọ̀ anábì ń nínú sísìn nefakul akbar tó gbìyànjú jáde kó nínú ẹ̀sìn ni. aw tẹkidibu baadi ma ja abihi rasul <clears throat> sallallahu alayhi wa sallam tàbí kakata anabi sallallahu alayhi wa sallam mu wa sẹ àwọn ẹni tó pa anabi nírọ́ gbogbo ń tà anabi mu wa tó sọ pé rọ ni irọ́ gan ni kò sí títà anabi ọlọ tàbí kìyàn mú díẹ̀ nínú tà anabi mu wa kìyàn takò kìyàn takò ààrẹ nefak masalan bí kẹ́nìkan sọ pé kíní ń jọrọ jilbab kíní ń jọrọ niqab nínú islam al لا يعرف النقاب والنقاب لا يعرف yarifu islam obìnrin ń bojú ẹ kò sínú ẹ̀sìn ẹ̀sìn náà ti mọ́ taqdibu ba'di ma jaa bi irrasul sallallahu alayhi wa sallam bukbu rasul bẹ́ẹ̀ náà ni kéèyàn ó máa máa kórira anabi wa muhammad sallallahu alayhi wa sallam odi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin bukbu ba'di ma jaa bi irrasul sallallahu alayhi wa àwọn nǹkan kan tá ànábì mú wá kéèyàn má he tiẹ̀ kéèyàn má má he tiẹ̀ torí làwọn onímọ̀ sọ pé téèyàn bá ṣe ẹ̀rẹ̀ àmọ́sábà sọ sheikh muhammad ibn abdulwahab rahimahullah ta'ala wọ́n ní gbogbo tọ́lọ́mbà pa wá láṣẹ alójúṣe méjì láti ṣe ojúṣe àkọ́kọ́ òun náà ni ma'rifatuhu a gbọ́dọ̀ mọ̀ pé kí lọ́lọ́run pàṣẹ ọlọ́pàá aláṣẹ ká sìn òun ó kọ̀ fún wa nípa ẹbọ a gbọ́dọ̀ mọ̀ kíní jẹ́sìn lọ́hùn kíní jẹ́bọ ojúṣe akọni ẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì tá a bá ti mọ̀ tán òun náà ní kíní mahabbatuhu nǹkan tá a mọ̀ yẹn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nígbà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń ròyìn àwọn mọ̀nàfíkì ọlọ́ni dhalika bi annahum karihu ma anzala Allah fa ahbata a'malahum èyí tó fà ni pé wọ́n kórìíra tó lọ́wọ́ bá sọ kalẹ̀ kí kórìíra tí wọ́n kórìíra yẹn fa ahbata a'maluhum bẹ́ẹ̀ náà ni iṣẹ́ wọn fi bàjẹ́ ọlọ́run fi bàṣẹ́ wọn jẹ́ ìrẹ́ni kíkórira tọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ kalẹ̀ kódà kéèyàn ń ṣe kúfúrò ni obìnrin nísìnyí tó wọ jìlbá tó ah tí ẹ bá sọ pọ́rọ̀ ọlọ́run náà ga kínní kí sì ń gẹ́ ní àti àsè wàláì kò ní bẹ̀sán kan wájú ọlọ́run dhalika bi annahum karihu ma anzalallah nítorí ọba sọ kalẹ̀ ìlú sọ pé bókdù báàbí máa já àbí rasul àwọn nǹkan kan ní tànà bíi mú wá kéèyàn hit nǹkan yẹn. mẹ́fàlá ẹ wà dánwò tẹ́lẹ̀ omi ti ń kọ́ sí káàdì mi sọ pé ah, well ọ̀rọ̀ ń gbọ̀n dé èmi ò rò pé ah irun ta níbi tá a sọ ẹ̀ ní ti kórira iná ẹ̀dẹ̀ wastikbaro onírẹ́ karùn-ún òun náà ni alimasarrotu bí nkìfáàdì dín ní rasul sallallahu alayhi wa sallam òun náà ni kí ni wọ́n máa dùn sí pé ẹ̀sìn islam ń wálẹ̀ ẹ̀sìn islam ń wálẹ̀ kí ni wọ́n máa dùn sí ẹlẹ́ẹ̀ka ẹ̀fà òun náà ni alkarahiyatu lintisari dini rasul sallallahu alayhi wa sallam òun náà ni kí ìrìn àjẹni tó jẹ́ pé yóò kórira àti máa rìn ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n bá ní nǹkan kan wà tó jálá máa rí ẹ̀sìn kò ní òun ní tara sí kò ní wù láti ṣe wọ́n nira nífàkù mẹ́fẹ̀ẹ̀fà yìí nífàkù ètìkọ́ọ́dì nìyẹn tó gbìyànjú jáde kó nínú ẹ̀sìn nífàkù àmẹ́lí tó yẹ pé òun tiẹ̀ ẹni tó bá ṣe á sì gbẹni yẹn náà á kà kún mùsùlùmí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá lẹ̀ṣẹ̀ tẹni yẹn dá ìyẹn lànà bí sọlá àṣàlám sọ fún ọ náà àdìsí àbí ọyẹ rọ táwọn ènìyàn sọ pé ayatul monafik anabi ni àpẹẹrẹ tá a fi monafik mẹ́ta ni ìdá hadatha kadab tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa wa ìdá wa'ada akhlafa tó bá sàdéhùn yóò ṣe pa yóò yẹ pa àdéhùn wa ìdá tumina khan bákan náà tẹ bá tán bá fi dàfipamọ́ tán bá fi sí lọ́dọ̀ tán bá fa àmánà si lọ́dọ̀ yóò jàǹbá àmánà ọ̀rọ̀ kan lẹ sọ fún ni pé ọ̀rọ̀ yìí ẹ̀dá kò tọrọ ọlọ́run àmánà ni o ẹ̀yin mo sọ fún ọ kódà ọ̀rọ̀ tí mo ń sọ yìí ìkànnà fámìlì mi ò mọ̀ bẹ́ẹ̀ nìyẹn ṣe lọ tán ẹnìkan tó dínà sọ pé ah mẹ́wàá máa ń ṣe àwọn èèyàn láyé o ah ẹ tó lọ tán nísìnyí ọ̀rọ̀ àmánà ni ló ń fi sún mi lọ́wọ́ sùn ẹ ṣàjà dákẹ́ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ eléyìí nínú àmọ̀náfíkì ni nefakun amaliyun tóbi kò gbéyàn jáde kúrò nínú ẹ̀sìn ṣùgbọ́n nínú wa tó jẹ́ pé èèyàn múnú àmọ̀náfíkì ni al-allama ibn kathir rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé fún wa pé nefaku wọn ní ó nítàn nínú ẹ̀sìn islam ibn kathir rahimahullahu ta'ala onídàpẹ́ ni anifak tọ́lọ̀ bá fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn tí àrùn yìí ń dà láàmú ó ní wọ́n ìdè àrò lè xeyir wọ́n ìsọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀rẹ̀ òun náà ní kéèyàn máa fi dáadáa hàn tó sì dẹ́pà burú níbẹ̀ lọ́kẹ́yàn wọ́n wà àníwá ó ní ìpín náà ní oríṣiríṣi ìpín ní ìtìkọ́dí yòn gẹ́gẹ́ bá a ṣe sàlẹ̀ lẹ́ẹ̀kan ó ní èyí tá a pè ní ìtìkọ́dí wọ́n wà lẹ́dí yòókànládù sọ̀rọ̀ ẹni tó ń bá ti ṣerú nífàkì báyìí yóò ṣègbére nínú náà ni wa amaliyun nifaku amali mẹtẹ pé nifaku ṣẹ nìyẹn nifaku ṣe wa huwa min akbari dhunub ó ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní kama sayati tafsiluhu fi mawdi'i insha allah ta'ala gẹ́gùn sì padà ṣe àlàyé ẹ̀ eléyìí ó wá padà ṣàlàyé ní ó wá ṣàlàyé wá ní almunafik ẹni tá a bá pè ní munafik yìí yukhalifu qawlahu fi'lahu in tí ó máa ń sọ yóò yàtọ̀ sí tí ó máa ń ṣe oníwàsírahu alaniyatahu kọ̀kọ̀ rẹ̀ yóò yàtọ̀ sí gbangba ọlọ́mọṣẹ́ wọn mọ̀nà fi kí o wa madkhalahu makhrajahu ibùwọlé rẹ̀ ibi tó bá wọlé kọ́ ni ó bá jáde wa mash'adahu maghiba ntẹ́ẹ̀mù nípa rẹ̀ ó ta ko rẹ̀ wa innana sheikh واني ابن كثير wọn wà نزلت صفات المنافقين في fi suwari madina ibi láti ń rípa ìròyìn àwọn munafiki àwọn súwúrà tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ ní madina ni wọn ni lè anna makata wọn torí pé ní maka lam yakun fi anifakun kò sí munafiki kankan kò sí nifaki ní maka bal kana khilafu minan nas wọn ni n ta ah allah akbar wọn ni n ta rí ah, ni pé n tó tún jẹ́ ìdàkejì nifak ìlàrí ní maka kí ni nifaq ìdáhàrù lè islam wá ìbòtọ́ọ̀dù lè kófòrò káfí islam hàn kó sì jẹ́ pé kófòrò ní ń bẹ ní sàlẹ̀sàlẹ̀ mi ó sì máa ń taari ní maka òun náà ni ìdáhàrù àlẹ́kófòrò wá ìbòtọ́ọ̀dù lè islam àwọn ará maka ń dà tí yà pọ̀ àwọn ń fi kófòrò hàn kí bẹ ní sàlẹ̀ islam ó pé eléyìí mẹ́ńkà ni onímọ̀nkànà yóò di èrò ìkófòrò mustekrohan ẹni tí ń fi hàn pé kèfèrí lòun mustekrohan torí pé wọ́n fọ́ọ̀sẹ̀ wọ́n jẹ́ ń pààyàn wọ́n wá filipọ́ọ̀tì ní mọ́mìn tó sì jẹ́ pé nísàlẹ̀ kún rẹ̀ mọ́mìn ni. falamma hajara rasulullah sallallahu alayhi wa alihi wa sallam nígbà táwọn ẹbí wa ṣe ìjira ila al-Madina afẹ́ mi mọ̀ sọ díẹ̀ ni nígbà táwọn ẹbí dé Madina pé kí ló bímọ náà fi kì í mẹ́sìn nígbà táwọn ibi ṣe ìjà lọ́sùmọ̀dínà wọn ni wàkánà bíi al-ansor minal aus wal khazraj àwọn ará medina nínú ìdílé aus àti khazraj ẹ pé ìdílé méjì gbòógì tí ń bẹ ní madina náà nìyẹn nígbà tọ́lọ́run tánà bí sọlá sálándé madina táwọn ansor wá dìde nínú aus àti khazraj oníwàkánu fìjà iliyatihim tó jẹ́ pé kí islam tó dé ya'budun al-asnam ala tariqati mushrikay al-arab òòṣà ni wọ́n ń sìn gẹ́gẹ́ bá àwọn ọ̀sẹ̀bọ ní mẹ́ka àwọn ọ̀sẹ̀bọ lábá bí wọ́n ṣe ń ṣe wàbí àlìyà old àwọn yahudi náà wà nílùú medina min alil kitab nínú àwọn christian àtàwọn jew aláàtọ̀ríkì aslafi àwọn náà ń tẹ̀lé lànà àwọn tó ti lọ nínú wọn oníwàkánù sàláfù qabail àwọn yahudi ní tiwọn ìdílé mẹ́ta ni wọ́n banu Qaynuqa àwọn banu Qaynuqa xulafa ulkhazraj wa banu nadir wa banu qurayza ìdílé mẹ́tẹ̀ẹ̀ta ni banu qoyinqa banu nadir àti banu qurayza oni falama qadima rasulillah sallam almadina nígbà tí anabi wa dé madina wa aslama man aslama min al-ansar min qabilatay al-aws wal-khazraj àwọn tí wàá ti mùsùlùmí nínú àwọn aws àti khazraj wọn ṣe wọn wá di lẹ́sìn islam wa qalla man aslama min al-yahud nínú àwọn tó wá gba islam nínú àwọn yahudi àwọn tó gba islam nínú àwọn yahudi kéré jọjọ illa abdullahi ibn salam radiyallahu anhu ẹni tó gba islam dáadáa nínú àwọn yahudi onáà ní abdullahi ibn salam àwọn tó gba islam nínú wọn kéré abdullahi ibn salam ní ẹni nínú àwọn tó pàtàkì láàrin wọn tó gba islam musawa máa ń mú ọ̀rọ̀ islam abdullahi ibn salam wá lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ń sọ̀rọ̀ ń tẹ́gbẹ́ ti dálẹ̀ láwùjọ ìtẹ́jẹ́ ti dáyé láwùjọ torí pé tàná yẹn náà yàtọ̀ sí ti sìn nítorí ti dáyé láwùjọ mọ́fàlá téèyàn bá wà nínú ẹgbẹ́ kan nínú àdúrọ́ọ̀rù nínú àdánwò tó wà ń bẹ̀ náà nìyẹn téèyàn bá wà láàrin ẹgbẹ́ tẹ́ bá wà pẹ̀lú wọn èèyàn dáadáa ni ṣùgbọ́n tẹ́ bá ti jáde kú wàláì gbogbo ń tẹ̀ ṣe wọ́n tún fẹ́ sọ pé ṣe ní tó tó wá jẹ́ kọ̀ọ̀kọ̀ gan mẹ́fà alágbẹ́yẹn tó tiẹ̀ sábúrú láàrin wọn tí wọ́n ti bò láṣìírí wàláì tó bá jáde wọ́n tú àṣírí arabi sallallahu alaihi wasallam man satara musliman satara Allahu fi dunya wal akhirah ẹ tó bá bu àṣírí ọmọ ẹ̀yẹ mùsùlùmí ọlọ́wọ́ bò láyé àtàkìyàmà kẹ́ni yẹn ti ṣe nǹkan kan eléyìí kì í ṣe ọlọ́run subhanahu kì í ṣe bá fi ń ẹnìkan bẹ ládùúgbò tá a wà yìí tó jẹ́ pé ìkan nínú àwọn jàmà jàmà ìyá àtún yẹn àmì ìròní nígbà tó jẹ́ pé anabi sallallahu alaihi sọ anabi ni alawa inna likulli àlàwà iná hímà lọ ìmọ̀ àrìmọ̀ àrẹ́gbẹ̀gbẹ̀ ọba kọ̀ọ̀kan iná ìlú ní àlà àlọ́lọ́ náà ni àwọn tó ṣe lé wọ̀ mọ̀nhálà haúlẹ̀ hímà yóò ṣe kó àyàkọ̀ àfi ẹni tó bá sì jẹlẹ́gbẹ̀ ọgbà ìwọ ọlọ́run yóò padà kó sínú ẹ̀ ibi tó ti lọ́ máa ń jupa kíní kan àwọn ṣe training àwọn ṣe gẹ́gẹ́ wọ́n sàn lọ káàkiri orí ó di pé unrestricted access láàrin ọkùnrin sóbìnrin ó sáà di pé ẹni tí wọ́n fi ṣe bí aṣojú ó bẹ̀rẹ̀ sí máa mú àwọn ọmọ mọ́lẹ̀ ó ti ṣe àyẹ̀wò sẹ́yìn mọ́ sí yẹn ní ìsìn ó ti lé bí ọdún mẹ́wàá o wà láì wọ́n sì ń bò láṣìírí mo ní ìjọ tó bá jáde kó nu ẹgbẹ́ yẹn yóò gbòòràn rẹ̀ ibi tó bá ló ń lọ bí asúnà kan ló lóun tún gbọ́yé ju bó ti yẹ lọ ní wà láì wọ́n bá ló kọjá mi tó bá lọ bọ̀ kí wàá ló fàtẹ́ ẹ fi pamọ́ fọ́dún mẹ́wàá eléyìí nínú ìsinsin ẹ̀ tó o bá wà pẹ̀lú wọn òun gbà pẹ̀lú ìrìn náà tó o bá wà sẹ́ni rí tó bá tiẹ̀ lábùjẹ ìjẹ kù wọ́n mọ̀ pé ẹ má jẹ́ ká fọ sọ dọ̀tí wa ẹ má jẹ́ ká fọ́n ta ṣùgbọ́n tó bá kó kódà kó jẹ́ ẹni jù bẹ́ẹ̀ lọ òun ti wọ́n ní bí tèmi ọ̀lọ́ ta inú ọ̀rọ̀ tó máa ń sábà sọ ó bí tèmi ọ̀rọ̀ àròfà rí fati ẹ tó bá rí tójú tèmi náà rí òun náà ó experience is the best teacher. nta èmi tí mo ń sọ̀rọ̀ yìí tí mo lè experience yẹn ni kí ni mo fẹ́ lò Abdullahi ibn Salam radiyallahu anhu nígbà tó wá gba Islam wọ́n ní Abdullahi ibn Salam wá sọ pé ya Rasulallah hadith imam Bukhari ni o inna al-yahuda qawmun buht wa anabi sallallahu alaihi wa sallam àwọn yahudi tó rí yẹn qawmun buhtun àwọn ẹ̀jọ́ tó jẹ́ pé ah, wọ́n máa ń bá àyàn ni irọ́ ti pọ̀ jù lọ́dọ̀ wọn orin ìwọ wá pè wọ́n ṣàlàyé fún wọn pé mo ti bẹ̀ Islam ìwọ ànábì wa máa gbọ́n tí wọ́n padà sọ ànábì wa pè àwọn kọ̀ọ̀kan náà Yahudi nígbà tán wọlé ànábì ni kẹ́yìfà Abdullahi ibùnà Salami fikum màá lò ṣáà nìyẹn Abdullahi ibùnà Salamu láàrin yín irú ìyàwó ni ẹ̀mọ́ táwọn Yahudi sọ wọ́n ní uwa khayruna wabnu khayrina wa a'lamuna wabnu a'lamina ìlú lóore jù nínú wa ọmọ ẹni tó lóore jù ẹni tó ní mímọ̀ jùlọ nìyẹn ọmọ ẹni tí ó ní mímọ̀ jùlọ láàrin wọn arábìnrin tí ma sọ wọn gbogbo islam nǹkan wọn ni àádá Allahu min dhalik ọlọ́wọ́ bó sọ bí yẹn islam bó nínú àwọn àáfàá àgbà tí a ní. fàkọ́rọ̀jà abdullahi ibn salam abdullahi ibn salam bá jáde ibi tó lúgọ sí ó ní ashadu an la wa anna muhammadan rasulullah lójú ẹsẹ̀ wọ́n sì ní wa sharruna wa ibn sharrina wa ajhaluna wa ibn ajhalina òun ló burú jù láàrin wa olórí bú akẹ́rùbọ̀ láṣìírí tẹ́lẹ̀ ni òwàṣàrònà òun ló burú jù láàrin wa òun lọ́mọ ẹni tó burú jù òun láláìmọ̀kan jùlọ òun lọ́mọ aláìmọ̀kan jùlọ ẹni tó bá wà nù ẹgbẹ́ tó bá fẹ́ gbé òun ààrẹ fóun bẹ́ẹ̀ ó rí tí wọ́n sọ pa ẹ̀ wàhálà ìrọ́ nítorí ṣe wọ́n parọ́ ẹ̀mẹ́ àfẹ́ntọ́lọ́mọba sànù tó bá ní ìsọ́ọ̀fù láàrin wọn eléyìí nínú fìtínà tí mo ń ṣẹlẹ̀ náà nìyẹn ẹlòmíì akànṣinṣẹ́ lẹ́gbẹ́ ni ẹlòmíì gan bẹ tẹ́wọ̀n òun náà pẹ̀lẹ́ láàfáà náà òun náà kàn dẹ́gbẹ́lẹ̀ kọ̀ọ̀kan ló kọ́ ni yín tó gan ń fi àìlókọ yẹn gan dálẹ̀ sáìbọ̀dù tiẹ̀ ẹ̀mí lórí mọ́ ẹni kò kàn sí ta ni ìyẹn ló sì burú jù kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala òun kàn pa ókọ rẹ ni ṣùgbọ́n ókọ yẹn ibi tó fi sí inú ẹ̀mí ni ó ní gẹ́gẹ́ abdullahi ibn salam inú àtúndẹ̀ islam walam yakun ìdáàkẹ́ nifakun aidan nígbà tí àwọn tán gba islam náà àwọn yahudi tún gba islam kò tún sí nifak li'annahu lam yakun lilmuslimin lilmuslimin na ba'du shawkatun tukhaf tó bí dàtà àwọn yahudi tí wọ́n gba islam yẹn gba islam àwọn mùsùlùmí ò ní agbára kò sí nǹkan kan táfìlì halẹ̀ mẹ́rin kankan wọ́n kàn wà ní Madina yẹn wọ́n forí pamọ́ wọn ránṣẹ́ islam lọ jẹ́jẹ́ bal qad وادي اليهود وقبائل كثيرة من أعياء العرب حوالي مدينة فلما كانت وقعة بدر العظمى كاجيكورو anabi wa ń fi àdéhùn ó ń fi respect mutual respect òfin gbé pẹ̀lú àwọn yahudi àti nígbà tó wá di pé ogun bádùn wa ṣẹlẹ̀ ogun bádùn tó ṣẹlẹ̀ yìí wa adhara Allahu kalimatahu àwọn mùsùlùmí akéré ló ọlọ́run sì wàá sàpọ̀nlé wa ọlọ́run ni walaqad nasarakumullahu bi Badrin wa antum adilla. الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون ربنا ولقد نصركم الله ببدر وأنتم أذلة ربنا تنرين شلوغ بدري wàá tìmọ̀lẹ́ ńlá ẹ kéré ló ń kà òǹkà àwọn kèfèrí ó fẹ́ multiply three tàwọn mùsùlùmí tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run sì ràn mùsùlùmí lọ́wọ́ nígbà tí lè wá ṣẹlẹ̀ òní wà áhàlẹ̀ islam tí islam wá lékè wà áhàlòhò torí àwọn mùsùlùmí náà ti kó o lẹ́yìn tó jẹ́ pé wọ́n mọ̀ ẹ́ lúgọ ní Mẹ̀dínà sẹ́mọ̀ ogun yẹn victory àṣeyọrí ìjẹjà tó lọ́wọ́ fún mùsùlùmí kálukú ni ó wà proud pé mùsùlùmí làwọn oníkọ́lá abdullahi bin ubay ibn salul abdullahi bin arákùnrin kan tá à ń pè ní abdullahi bin ubay ibn salul oníwàkánà rọ́ọ̀sán oníwàkánà rọ́ọ̀sán abdullahi bin ubay ibn salul yìí rọ́ọ̀sán fil madina abẹnugan nínú àwọn abẹnugan madina ni wàhùwà min al-khazraj ìdílé khazraj lòun ti wá wàkánà sayyidu tọ̀yìfàtẹ́yìn fil jahiliya kí islam tó wọ madina abdullahi bin ubay ibn salul òun ni ọ̀gá igun méjèèjì òun náà ló lórí tá máa ń dọ̀rọ̀ padà sílẹ̀ ni pé ẹ jẹ́ kí ó dé wákàánù ó ní kódà àkótó nípa ànábì wọ mọ̀dínà kọ̀dé azimu ala anyumẹ̀lẹ́kọ̀ ẹnu wọn ti kò náà pé nígbà òye pé ẹni tó jẹ́ pé ó fẹ́ nílà akẹ́yẹ tó lóye tó dúró táwọn èèyàn gbọ́rọ̀ sílẹ̀ jù láàrin wa ni ẹ̀fẹ̀ kan jẹ́ ká sọ́dọ̀ bá fàjà omulẹ̀kẹ́yìr orí pé wọ́n sọ́dọ̀ bá yẹn wọ́n ń plan yẹn lọ́wọ́ fàjà omulẹ̀kẹ́yìr wa asilamu orí yẹn ni wọ́n wà tó fi wọn Musa bọ́nà Umair wọn lọ sí Maka wọn lọ Madina wọn lọ ṣe dáwà àyàn bá bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí ah, ó di pé Madina ọlọ́run pàṣẹ káàná bí ṣe é jẹ́ra ní bá gbàgbé ní bá gbàgbé ọ̀rọ̀ Abdullahi ibn Ubay ibn Salul radiyallahu anhu nǹkan jù nǹkan lọ so yàtọ̀ ní táwọn ń rò nígbà táwọn ẹbí dùgbà ah èwo la tún ṣe èwo la tún wá káàkiri ó ní wàṣítàgọ́lù ànihò wàṣítàgọ́lù ànihò bá a ṣe gbàgbé àlámàrí ti ẹnu ọwọ́ pàdánù dé ká ah, ẹ̀sìn kan ló tó dé yìí àwọn tiẹ̀ ti gbàgbé báwọn ti àwọn fẹ́ ṣe nǹkan kan báwọn fẹ́ sọ́dọ̀ba ní bá gbàgbé tiẹ̀ kábẹ̀ ẹ̀sìn mọ̀ pé ewé ọ̀fẹ́ tó náà ní fi yàyà kúyà ewé ọ̀fẹ́ tó ní tẹ́wé bá fẹ̀ tó kò lè yàyà kúyà àbáyíṣà ọláì bá àbá fi pákó àkàsù àti fi pàlàpà tó tó ẹ̀pọ̀ náà bá tó yẹn ni wọ́n lè dàgbé ìwé ìrò ọ̀fẹ́ tó ló fi yàyàkúyà báyìí náà bí ṣe wọ Màdínà báyìí nígbà tó ìwé ìrò ọ̀fẹ́ tó kí ló ṣe ọ̀yà yàkúyà ṣùgbọ́n ìwé tànàbí sallallahu alaihi wasallam ìwé tànàbí fẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ lè má yẹ̀rọ àwọn àbá ó lè má yẹ̀rọ àwọn àbá àná wa rọ̀ ẹnìkan mú òkú ńlẹ̀ nísìn ọwọ́ àlẹ́mí ìwé ọ̀sán ti ń bẹ́ ń ta yẹn kí lè ìwé ọ̀sán ó ṣe yóò yà pẹ́ yíyàtọ̀ yà yẹn sóṣe pọ́n bì ṣùgbọ́n tẹ́bí bá fẹ̀ dáadáa sẹ́ni bí tó bá ya kù yẹn bí dòdògì ẹ̀rì tẹ́ fi pẹ́ kan ẹ̀rì tẹ́ fi pán lápá ètẹ́ fi pán sapala ètẹ́ fi mú òbí gan ẹni àbí sọ́kè ewé ọ̀fẹ́ tó ẹni yàyàkuyà tó bá fẹ̀ tó bá fi pán ẹ̀kọ́ àkàsù àsìmọ́ fi pán ọmọ <laughs> ògùn lẹ́yìn rẹ̀ á ewé tún lélẹ́yìn so ewé abúlé ibùnà ọ̀bẹ ibùnà sàlù kò fẹ́ tó nígbà tó yẹ tàn ẹ́ bí fẹ́ ọba dalẹ̀ mọ́ lọ ó ní fàbákọ̀ fi nafsi minal islam wa ahlihi ó wá ní ti ń dùn lẹ́mìí lórí islam àti lórí àwọn tó bẹ̀ islam pé ṣé ìmọ̀ ọlọ́run ni kò sànù nǹkan bá náà tó tọ̀ sẹ́yìn pé nǹkan bá ẹni tó ti ń tó ẹni tẹnu ẹ ti ń tọrọ tẹ́lẹ̀ tó ti ń ṣe bí ọ̀gá tẹ́wé kí wọ́n kàn fún lága ọlá bá nàbí ṣe dé nìyẹn sallallahu alayhi wa sallam gbogbo ọba wọlé ó ní falamma kanat wákàtú Badr àbí ẹ̀gbọ́n òbí ìbùnú sàlùwà wà nínú ìbànújẹ́ yìí tí ń bá yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ogun Badr wá ṣẹlẹ̀ qal àbí ẹ̀gbọ́n òbí فأذعر الدخول في الإسلام لا مريت كده باتين رو فأذعر الدخول في الإسلام وبعد تو لونا بالو في كلمة شهادة سلام وجه النبي صلى الله عليه وسلم كنت دي مسلمي ودخل معه الطوائف أتوا كوداني أوان kọ̀ọ̀kan ممن هو على tọ̀rí ونحلته، ìwà nìhìlẹ́tì yìí inú àwọn tó jẹ́ pé wọ́n wà lójú ọ̀nà rẹ̀ àti lórí ìparun ojú ọ̀nà ìparun tó fẹ́ tán yẹn

níbi táwọn yẹn ti ṣe tawaf wọn ni ó wá ń sọ fún ọmọ yẹn pé suf awolẹ ẹlkọfà àwọn tó ń ṣe ẹ mọ àwọn kẹfìrí tó ń ṣe tawaf yìí kí n bá wá kà á nínú tírà sheikh ali ibn hasan alhalabi kan tí wọn lẹnìkan ní maka àwọn náà ń sọ fún ọmọ yẹn ìgbé máa wú dúdú àwọn eléyìí kẹfìrí ni wọn ó ní kọ̀dẹ̀rẹ̀tà da àwòlá gbogbo àwọn tó ń wò yìí wọ́n ti kó ní islam illa ana wa anti èmi àti ẹnìkan ẹni mùsùlùmí só gbogbo àwọn eléyìí lọ́jọ́ bí lójú ẹ̀ka àwọn ọmọ ní pàtìpàtì yẹn náà ọlọ́run ni kò sànù tí kì bá ti sè tí ẹtùwé bá rí gan ẹtùwé gan bá rí gan níbi tí wọn ti máa ń pàdé wọn mọ̀ fura sí pé àlè hmm, tí sọ náà ó láìkìlì kan máa láwọn problem wọn ó láwọn problem kọ̀ọ̀kan ọlọ́run kò sànù wọn. wọ́n ní wàá akharuna min alil kitab bẹ́ẹ̀. اتونا امي تا وانا تلي ابل ابن ابي ان اهل الكتاب فمن فمن ثم لا ترى لي وجد ني لون وجد النفاق في اهل المدينه بنفاق شي وانا على المدينه ني ومن حول من الاعراب اتوان تي وي مدينه كو نينو اوان لاغباو كو ان المهاجرون سبحان المهاجرون ني تو وان فيهم احد نافق kò sí mùnáfíkì kankan nínú wọn li'annahu lam yakun ahadun yuhajiru mukrahan kò sẹ́ni tí wọ́n fọ́ọ̀sì ṣe ìjìra wá sí Madina wọ́n fi lé wọ́n fọ̀nà lé wá sí Madina ni wá sí Madina ni ó ní báyìí yuhajir fayatruku malahu wa walada kódà wọ́n ṣe ìjìra lẹ́yìn tí ó fi dúkìá tí ó fọmọ́lẹ̀ wa ardo àtìlóye rọ́gùbàtàn fima inda Allahi fi daril akhirah lẹ́ni tí ń ran kan pé ntí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lóore lálùkìyàmọ̀ làwọn fẹ́ lóòjẹ́ bí dáwọ́ sọ̀rọ̀ àwọn mọ̀nàfíkún kò sí mọ̀hájìrì kankan nínú àwọn mọ̀nàfíkún bí dáa ti rí wọn òun náà ni min alil madina nínú àwọn ará madina wa min al arab àti nínú àwọn alábáwá tí wọ́n jẹ́ àwọn alábáwá oko eléyìí ó fi jẹ́ ká mọ ìtàn bóun ni nìfàkù ṣe dénú ẹ̀sìn islam ó tún wà sókè tó fa nìfàkù nínú ẹ̀sìn òun náà ni pé abdullahi ibn obeyi ibn o òun náà ni nígbà tó ti rí pé a ó dà pé ọlọ́run bá ti pa ànábì lé ọ̀rọ̀ ànábì ti kú òní tí èèyàn máa ń èèyàn máa ń ó wá fẹ́ kan dójú ọ̀rẹ́ wa ṣùgbọ́n kí ni ọ̀tá ni òun àtàwọn jẹ̀mọ́ rẹ̀ subhanahu wa ta'ala wa ń pẹ̀lú àyà mẹ́tàlá. kamus bíi Sheikh Saleh Fawzan wọ́n ní àwọn èèyàn wọ̀nyí wọ́n máa ṣẹ́kù fi kulli zamani wa makan gbogbo ààyè gbogbo ìgbà náà ni àwọn mọ̀nàfíkì wọ́n máa ṣẹ́kù àwọn ọlọ́wọ́ bá ń bá wípé wọ́n sọ pé wa ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر الله ومن الناس ó ń bẹnu àwọn èèyàn man yaqulu amanna billahi wa bil yawmil akhir tí wọ́n mọ̀ wá sọ fún wa ànábì pé amanna billah àwa náà ti gbọ́ lọ́n gbọ́ba yìí o àgbọ̀ lọ́n gbọ́ o wa bil yawmil akhir àsìgbàjọ́ kẹyìn gbọ́ ọlọ́ni wa ma hum bi mu'minin wọn ò sì gbàgbọ́ o wa minan nas man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin ọlọ́run ó ń bẹ nínú àwọn èèyàn yaani abdullah ibn ubayy ibn salul wa jama'atuhu wa awanuhu wa ansaruhu òun àtàwọn ansọ́ọ̀rù yẹ òun àtàwọn jẹ̀mẹ́ẹ̀ àtàwọn tí wọ́n kún lọ́wọ́ ọlọ́run sọ fún wa pé man yaqulu amanna billah wa bil akhir wa ma hum bi mu'minin lórí dínú suratul munafiqun طبعا إذا جاءك المنافقون قالوا إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون طبعا إذا جاءك المنافقون أما نافقي أبلا بن أبي بن السلول أطوان صحابي تبعدي قالوا نشهد إنك لرسول الله وني أتي وباي àṣeyọrí tó lọ́n fún yín ní bá dérè wọn ó tún ti tayọ pé kéèyàn ó mọ̀ gbà pé ọlọ́run ránṣẹ́ irú ẹni tó lọ́n bá máa ń ṣe àtìlẹ́yìn ẹni tí ọlọ́run ṣàtìlẹ́yìn bá ń fún ọ̀ránṣẹ́ ni wà láàrin yẹn náà ń bẹ ah bàbá bọ́lọ̀ ń ṣe gbà fún yìí ẹni tó lọ́n bá fẹ́ kẹ́ni máa gbà fún wà láyé sì yín mú lẹ́yìn kọ́ọ̀lù nashadu innaka la rasulullah ọlọ́ba ní àwùlẹ̀ bùkátà ẹ̀rí irú tiyín wallahu ya'lamu innaka la rasulu ọlọ́ọ̀bá gan wulẹ̀ mà wọ́n pè ọ́ lójíṣẹ́ wọn ò pẹ́ títí wọ́n kọ́ láàfin confam lójíṣẹ́ ọlọ́ọ̀bá gan mà kó jíṣẹ́ ni wọ́n ọlọ́wà ni wallahu yashhadu ọlọ́ọ̀bá wa ń jẹ́rìí báyìí pé innal munafiqina lakadhibun amànàfikì tí aláwọn àgbà ìsìláàmù yìí ọlọ́wà ni òpùrọ́ ni wọ́n o òun yìí ṣe mùsùlùmí o torí ẹni ṣe kò sọ huwa idhaaru li khair wa ibtani sharri pé tí ń jẹ́ nifaq òun náà ni ká fi dáadáa ká fi hàn dé ká fa burú sínú ó ní wa yadkhulu fi hadha tarif an-nifaqul i'tiqadi mo ti ń kànú tíra wọ́n ní ó kó sínú tàrífù inú definition yìí nifaqul i'tiqadi wa nifaqul amali àti nifaqul amali ó ní fa nifaqul amali kalladhi dhakara an-nabi sallallahu fi qawli òun náà ní tánàbí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ayatul munafiki salaf idha hadatha kadhab wa idha wa'ada akhlaf wa idha tumina khan wa fi riwayatin wa idha khasama fajar. ó ní nífàkù amẹ́lì nífàkù ti ṣe èyí tó jẹ́ pé kò gbéyàn jáde kó nu slams bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run òun náà ní tánàbí ròyìn nínú àdìsí pé ìròyìn mẹ́rin kan bákan náà tẹ́ bá fi àmánà sí lọ́dọ̀ àrẹ́bí ni yóò jàǹbá àmánà nínú ẹlẹ́ẹ̀kẹrin àrẹ́bí wáyé ìdá khasama fàjà tó bá tún wáá jà tó rọ̀bá dohun àti ìyàn pọ̀ yóò jà kọjá àlà oníwàmẹ nífàkù lè ti kọ́ọ̀dí nífàkù yìí tó gbìyànjú jáde kó nẹ́ẹ̀sì ti al-mukhriju an islam tó yàn kú nínú islam fa huwa alladhi wasafa Allahu bil munafiqin fi hadhihi as-surati wa ghayriha ní osoro àtàwọn míì tọ́lọ̀ tó yẹn mọ̀nàfíkì àwọn tó ti jáde kó ní ẹ̀sìn islam ní ọlọ́wọ́ bá ń sọ o kìí sàtàwọn onínífàákù alàmàlì naam ó ní walam yakun nifaq mawjudan qabla ijrati rasul káàkiri tó ṣe ìjìrá láti mẹ́kà lọ mẹ́dínà kò sí tó ń jẹ́ nifaq min mẹ́kà ila al-madina wala hijra kódà jàtánà bíi wà á dé àrò lọ olùmọ̀mìnín wà á zàhùn ọlọ́run wá fi àwọn mùsùlùmí jẹjà ọlọ́run fún wọn ní ẹ̀yẹ àtẹ̀yẹ fàdálà mẹ́ńfìl mẹ́dínà tì mí mọ̀lẹ́m yuslim gbogbo àwọn tí kì í wá sí mùsùlùmí níjọ́ náà lọ́hùn nínú àmàdínà wọn á dẹ̀ tó jẹ́ pé ojú ń tì wọ́n pé ah ṣe é pé kò sẹ́ni tí mo fẹ́ jẹ́ ọ̀tá àlọ́ síwájú kálukú náà ni mo fẹ́ kí wọ́n pe dáadáa mọ́ ojú wọn tì wọ́n pé ah káwọn náà sì wà nínú àwọn tí wọ́n mọ̀ iyọ̀ pé ọlọ́run sànù àwọn onífa adàrọ̀ bá àdọ̀hùnmọ̀ islam kọ́ọ̀fẹ́n wọ́n mú kọ̀ọ̀dá àtẹn àwọn kan ní wọ́n fi islam hàn ní ti ìpayà pé kírun tó sàwọn kẹfìrí kó má bàa bá wọn náà wọn ò fẹ́ jẹ̀yà wọn ò fẹ́ yà jẹ ní ti pé wọ́n tún wá ń dètè wọ́n ń dọ́gbọ́n pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam oníbàkan náà oníwàlẹ̀ tó kàn dìmọ́ ohun àwàlẹ̀ tá a kì ẹ̀jẹ̀ wọn save wàtẹ́sílámù amwalum torí ayé náà ni kí dúkìá wọn kó lè bá a la fàkànù bẹ́yìnà adhori muslimina fi zahir ara àwọn mùsùlùmí ni wọ́n wà téèyàn bá ń wò ní gbangba anna minhum wọ́n mọ̀ fi hàn fáwọn mùsùlùmí pé ara wọn ni wọ́n wá fi lè hakikati laysu minhum bẹ́ẹ̀ ni pàápàá wọ́n yí sára wọn onífàmì lutfi Allahi ta'ala bil nínú àánú ọlọ́run tó wá nísàn mùmìnì anjala ahwalahum òun náà ni pé ọlọ́run wá fi ìṣe wọn ọlọ́run fi hàn fáwọn mọ̀mìnì wà wá sọ́fà wọn ọlọ́run sọ̀rọ̀ yín wọn bí àwòsọ́ọ̀fin yàtàmẹ̀yàzú nàbíyà pẹ̀lú àwọn àròyìn tẹ́ fi máa dáhùn pé mọ̀nàfíkì lélẹ̀ o lè àlà yàtàrọ̀ bihimul mu'minun káwọn mọ̀mìnì kán má bàa gba ìtànjẹ pẹ̀lú wọn bákan náà wàlìyàn kọ́mi wọn àìdán ankẹ́sìrì min fujurihim bákan náà káwọn mùsùlùmí káwọn náà kán lè bá a sọ ara wọn kó o níbi ọ̀pọ̀lọpọ̀ ìwà bàjẹ́ tí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀nàfíkì yẹn eléyìí inshallah ta'ala tó bá di ọ̀làbí idhnillahi ta'ala á máa tẹ̀síwájú pẹ̀lú àwọn gbólóhùn tó kún aqulu ma tasma'una astaghfirullahi li